ṣe fáwọn náà wọ́n ní àmìlà àmàlà àwọn ìbá ṣiṣẹ́ kan aṣọ́láka fi ìmọ̀ àyín gẹ́rí tó tó wá torí ẹnìkan ṣe yàtọ̀ sí mi tọ́lá tó wọ́n ṣe kan ò ní pàátì iṣẹ́ tó ṣe tó fi súnmọ́ mi ní tọ́jẹ́ pé ó ṣe kárí ni pẹ̀lú ẹ̀ ní sí wa kéèyàn fẹ́ kírun jẹ́ máa kọ́ wá tẹ́ ìtẹ́síwájú lé kọ́ máa pariwo lórun ọmọ ìyá ọmọ ìyá ẹni tí ń gbọ́rọ̀ rẹ ó súnmọ́ ọdún kásán lọ ẹni tó fẹ́ pè ó súnmọ́ ọdún kíni kásán lọ mìíràn hàbùrẹ̀ wà yìí wọ́n ìtọ́wà ń pariwo hasan al-basori ó ní wàlá kọ́dí adilaktu akwaman ó ní àwọn àṣẹ́kùbọ̀ sàábà tó ń bá wọ́n pọ̀ gan máa kánú ala amúnà yẹkìdúró na àyè àmàlú fi sírí ìfàyàkún na aláàlẹ́yàtà abada gbogbo iṣẹ́ tí wọ́n bá lágbára láti ṣe ní kọ̀kọ̀ láti fi súnmọ́ ọlọ́run wọn ò jẹ́ ṣe níta gbàgbà ipá rẹ̀ kaná fi lànà lé àbí ìran ọ̀ràn yẹn nípa rẹ̀ ọ̀ká bọ́ máa kí ní inú lé hasan al-basori ní àwọn tó ń iṣẹ́ tí wọ́n bá lè ṣe ń kọ̀rọ̀ ọlágbára láti bí ọmọ àyá rẹ̀ láti bò láṣìírí ń kọ̀rọ̀ ọ̀sẹ̀ wa ni ta ni ń wá mi bẹ́ẹ̀ hun kí lẹ́yìn fẹ́ ẹ̀sà àwọn àlọ́ wa náà ni kí a bí wọn ní kí wọ́n fẹ́ wàhálà yìí pọ̀ kí wọ́n fẹ́ gan ipá rẹ̀ sì kákó mú lẹ̀ gbòlé kó ní wàwá ṣòsí kí lẹ fẹ́ kò sì fi lè lọ́wọ́ kẹ́nìkan sì máa máa ti bẹ̀ láàrin hasan basori ní tolóhun ni àgbà àwọn tábì òun rà àwọn sàábà àmọ́kọ̀rá nàbì afáwa ibrahim muhammad hama nínú àwọn afá sálàfù ni ó ní má sadaka Allahu abudu ahabba shura ó ní gbogbo èèyàn tó bá nífẹ̀ẹ́ ẹ̀mà mi ẹ̀yìn mi ẹ̀rí mi ni olóńtọ̀ òun irọ́ ní pàkì ìṣẹ̀nu ọlọ́run àpẹẹrẹ àwọn ẹni ọlọ́run ní fẹ́ kámà wọn bíṣirù ọmọ harithi ó ní láàyè yìí dún aláwàtà àkìrà lọ́jọ́ lóhùn yìí bọ́ ayé àrífà onnas ó ní ẹni tí máa ń lóhùn ní ìgbàgbọ́ nípa aláyíra tí wọ́n ń ṣiṣẹ́ lérí báwọn yóò ṣe mọ̀ án ó ní rọ́ nípa ó ní ẹ̀lẹ́rẹ́ nìkan tó nígbàgbọ́ nípa aláyíra níjọ́ àlìkìyàmà kọ́ máa wá fẹ́ káwọn èèyàn mọ̀ lẹ́wàá rí pósítà yọ́n